ex obog akishiku ibi làwà tó sọ fún wa pé o mọ ọmọ yẹn rí pé òun lòun pè gbogbo fídíò yẹn bá mi wà lọ́la gbogbo la máa play gbogbo ẹ̀ ẹ̀yin lẹ ní ibi báyìí làwà tí ọmọ yẹn sọ pé òun lòun pè ẹ kó wá bá wọn dá sí justice for mo justice for Wunmi abẹ́ ti gbàgbé ní gbogbo yín fídíò yẹn yìí wà ìjọ tó ń búra wọn làṣírí wọn tú ó lóun lòun pè ẹ kó wá bóun dá sí justice for Wunmi ìgbà tó lórí burúkú ẹlẹ́dìí ọlábàájí òfúùtù fẹ́ tẹ̀ ó dàbí ọmtí dọ́mtì ọ̀pálẹ̀ mọ́ ọ̀fìgàndò ìgbà tó máa bọ́ta sọ̀rọ̀ ó náà ṣànà àtàwọn ọmọ òun ó ní cousins ni wọ́n ẹjọ́ ẹbọ lọ ti tán àbọ̀ nǹkan ló ń sọ níjẹta gbogbo fídíò yẹn máa play fún yín tó ń sọ níjẹta pé èmi ò sínú fámìlì yín o ẹ má bú mi o abẹ́tí gbàgbé ni ìgbà tó fẹ́ justify because wọ́n ní tààtà pápá ló ló ṣe bẹ́ẹ̀ di ọdún kan ẹlẹ́dìí ọlábàájí ó lọ òun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ bíi mẹ́fà ló kó lọ ọkọ ẹ̀ àjìgìjàgà ó má wọn bus driver ọkọ ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ mẹ́jọ lọ àwọn ọmọ ẹ̀ méjì wọ́n kọ̀rẹ́ wọn bíi mẹ́rin mẹ́rin lọ kò déédéé pé wọ́n kò déédéé pé wọ́n lọ sí pàtí yẹn o ìtorí nǹkan tó fẹ́ palẹ̀ mọ́ pàtí ni pásímì àjẹkọ àpalẹ̀ mọ́ ìtorí nǹkan tó fẹ́ palẹ̀ mọ́ láftà pàtí ni ìgbà tó wá ń bu pé báwo lọmọdún kan ṣe máa ṣe pàtí tó jẹ́ pé ìwọ ìwọ àtàwọn ọmọ ẹlẹ́kọ́ gbogbo oúnjẹ tó wà ń bẹ̀ ẹ mọ̀ nǹkan tó sọ cousins ni àṣàna àtàwọn ọmọ òun ibo lọ ti tan olórí burúkú ìyá àjàrà àbúkà àṣìírè àti twenty sixteen ló ti ń lù wọ́n jìbìtì lórí íńtánẹ́ẹ̀tì tẹ bá ní kọ́ńdáwó àkáǹtì ẹ̀ ló máa gbé sílẹ̀ tẹ bá ní kọ́ńdáwó àkáǹtì ẹ̀ ló máa gbé sílẹ̀ ó tọrọ títí ní last week ó lóun fẹ́ ṣe show ó ní ó ní káàdì owó lọ kan tún top up one thousand tóun ṣé bẹ́ẹ̀ láyé láyé ẹ̀ bàjẹ́ sí ni ẹ̀yin ọkùnrin tẹ̀ ń wò mí lẹ́nu tẹ bá ti rí obìnrin bíi ẹlẹ́dì ọ̀làbànjí ẹ̀ sá fún un kò sí nǹkan tó ń lè ṣe láti láti make ends meet irú abájọ náà tó pín òbò kiri olóbò telegram tó mú gbogbo òbò tó pín káàkiri orí telegram èlò ló fẹ́ fún ẹ èlò ló fẹ́ fún ẹ bọ̀dá ṣe ẹ̀fẹ́ bọ̀dá ṣe kí n gbé wá ọ̀pálẹ̀ mọ́ fi gàndò ẹ jẹ́ ká máa sọ now ṣe mọ nǹkan tó ṣe. ọ̀pálẹ̀mọ́ sọ pé ó fún ọ̀dà twenty million fún ìyá Mohbad ẹ bá mi pe ọ̀pálẹ̀mọ́ let her make it make sense ṣé rí tẹ rí ìyá yẹn ó jọ ẹni tó twenty thousand naira fún mo sọ fún yín pé ten ten million tí òtútù fẹ́yìn olórí burúkú tó ń ta tó ń ta stone follow me tó ń ta omi àdúrà bàbá very dark man ten million tó lọ fún wọn jọ tí Mohbad ìyẹn ló gbé wa lọ sí ìyẹn ló gbé wa lọ sí India tó ń pe Mohbad ní Mohbad ten million tó gbé fún ìyá Mohbad bó ṣe ń kúrò bẹ́ẹ̀ ń jọ yẹn ni àṣànà ti gbà lọ́wọ́ ẹ̀ abẹ́ gbọ́ mi ẹ bá mi disregard pé wọ́n dá twenty million fóbìnrin yẹn ẹ fẹ́ kú olùlẹ̀ nation ẹ jẹ̀bi pé ẹ ta obìnrin yẹn nù èmi tí mo sọ bẹ́ẹ̀ fún yín ni ẹ fẹ́ la gbogbo ìdí fùrọ̀ yín ti wà ń tà ẹ fẹ́ kú ẹ fẹ́ kú gbogbo yín ṣé ń gbọ́ mi now kí ni mo fẹ́ sọ ibo mo sọ̀rọ̀ dé náà ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ wọn dá twenty million fóbìnrin yẹn o I am saying it authoritatively tó wa wá sọ pé wọ́n dá twenty million fún ọ̀pálẹ̀mọ́ ọ̀fìgàndò ló gba twenty million yẹn kò gbé àkáǹtì obìnrin yẹn sílẹ̀ rí tó bá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ donation á gbé àkáǹtì obìnrin yẹn sílẹ̀ á wá gbé kúrò á gbé tiẹ̀ sí ẹ ti gbà pé lórí burúkú ló bọ́ta níjẹta tó sọ pé ṣèbí ibi tíyàn ti ń ṣe nìyàn ti ń jẹ ẹ ti gbà pé lórí burúkú ló bọ́ta ń gbà kó tó yẹ pé ẹ jẹ́ kémi náà jèrè lórí òkú Mohbad tó bá yẹ pé bó ṣe rí nìyẹn wàá fà kọ́ bí ẹ di wàá fẹ́ gbà àbígbẹ̀ yẹn ẹ di ọ̀palẹ̀mọ́ lórí burúkú ìyẹn ló pa ló pa wọ́n mú àlè tó gbé wá fàjìgìjà àgà méjèèjì kó máa fi wọ́n tọrọ bára abẹ́kọ̀ yẹn yín náà ẹ jẹ́ kí n sọ̀kan tó ṣẹlẹ̀ nípa ṣe wọ́n ti pọ́ sọ pé ìyá Mohbad lọ kó air condition nílé Mohbad ẹ bá mi pe ọ̀pálẹ̀ mọ́ she should come and make it make sense ìyá Mohbad Mohbad ń gbé ní gated gated um, gated estate estate tó wà gated tó yẹ pé kó tó wọnú estate yẹn wọ́n gbọ́dọ̀ pe àwọn tó fẹ́ lọ bá ń bẹ̀ àbí káwọn tó fẹ́ lọ bá bẹ̀ pé wọ́n pé mò ń retí èèyàn o ṣó ti dé gate tẹ́ni ẹ bá ti pè wọ́n á ní òkè ẹ gba kóòdù ẹ bá mi fún kó fi wọlé Mohbad ń gbé níbi tó wà gated ẹ máa gbọ́ o náà ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tó ẹ jẹ́ n sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín níbi air condition tó ń sọ pé ìyá Mohbad lọ kó ó lọ tà yẹn bó ṣe rí kọ́ nìyẹn o àṣànà àṣànà ti lọ kó èyí tó wù ú nínú ẹrù Mohbad yẹn ṣe rí àṣànà òun ló máa da gbogbo àárín àwọn olùlẹ̀ nation rú àṣànà ti lọ kó èyí tó tẹ́ lọ́rùn nínú àwọn ẹrù Mohbad yẹn ṣe ń gbọ́ mi ó wá pé ọ̀pálẹ̀mọ́ òfìgandò ṣe ń gbọ́ mi ó wá pé ẹ máa gbọ́ o ó ní ṣó ṣó ọ̀pálẹ̀mọ́ ti ń sọ fún pé òun nídìí èsì ṣe kọ́ sí pé jọ́ tó ń tọrọ àvátà ẹ bá mi confam ṣẹ̀wọ́n tí pò ń fọwọ́ fẹ́ ra ń jọ yẹn ó ní à owó yìí ti pọ̀ jù mo ní ìjà àvátà sódà tọ́mà ti múná lọ màmá tán fan ṣẹ̀wọ́n tí ṣẹ̀wọ́n tí jọ yẹn ó sọ pé àvátà tó lè gbé èsì need. nìd ṣẹ̀wọ́n tí ẹ bá mi confam ṣẹ̀wọ́n tí ìjọ tó ń tọrọ owó àvátà ṣẹ̀wọ́n tí ó ní àvátà tó lè gbé air condition lòún nìd Facebook are we still here Facebook ẹ bá mi kàn okay ṣé gbogbo yín rántí god bless you bí àṣànà ṣe gbọ́ yẹn ṣe ń gbọ́ mi àṣànà ti sọ fún páwọn fẹ́ move ipò fẹ́ lọ kẹ́rù ní ilé Mohbad ṣe ń gbọ́ ó wá sọ àṣànà wá pé pé ac wà ń bí o ipe sì tó sọ pé òun nídìí ac ipe ac wà ń bí pé ṣé ó máa ra ac yẹn ṣe ń gbọ́ ní ogún ológun àṣànà pé ọ̀pálẹ̀mọ́ ọ̀fìgandò ó ní ṣó máa ra ac tó wà nínú ilé Mohbad ọ̀pálẹ̀mọ́ ọ̀fìgandò ó wá ní òun fẹ́ rà á ọ́ ní èlò ni wọ́n ní three hundred thousand naira ṣé ń gbọ́ mi ọ̀pálẹ̀mọ́ wá sọ pé à òun ò lówó tó tó yẹn náà ẹ bẹ́ẹ̀ gbà wípé ọ̀pálẹ̀mọ́ ò lówó ó kàn sọ pé òun fẹ́ rà ni ó ti rò bí pàṣà náà máa fóun ó wá lóun ò lówó tó tó yẹn ṣé ń gbọ́ mi àṣànà wà tà fún ṣe ń gbọ́ it's not just one ac ẹ ti mọ àwọn ac tó bá ń ga yẹn ni kò ń ṣe ẹyọ kan ó dàbí bíi ni but kò ń ṣe ac ẹyọ kan ẹ ti mọ àwọn ac olówó ńlá yẹn ni kò dẹ̀ ń ṣe ẹyọ kan mi o now ọ̀pálẹ̀mọ́ wá lóun ò lówó tó tó yẹn ó ti wò pé bóun bá sọ pé òun ò lówó àṣànà máa fún òun àṣànà ò wá fún ṣe mi meanwhile ẹ bá wo bá ṣàná ṣe máa ń da orí wọn rú o àṣàná wá pé ìyá Mohbad because wọ́n sọ pé ìyá Mohbad lọlé Mohbad lọ kẹ́rù báwo ló ṣe possible àdúgbò tó yẹ pé tẹ́ ẹ̀ bá pèèyàn hàn lè jẹ́ kẹ́ wọlé definitely àṣànà ló sọ fún wọn pé kó jẹ́ kí ìyá Mohbad wọlé kó wá kó ẹrù tó kù but ìgbà táṣànà máa sọ síta àṣànà jẹ́ kó lùkù láìkí pé ìyá Mohbad ló kàn lọ sínú ilé yẹn lọ kó ẹrù àṣànà ò ṣe sọ fún wọn pé òun ti kọ́kọ́ lọ kó tòun tó fẹ́ ta AC fún ọ̀pálẹ̀mọ́ ọ̀fìgandò abẹ́ ẹ̀gbọ́n mi ẹ jẹ́ máa sọ̀lọ̀ ìgbà táṣà náà máa pè ya Mohbad ó ní kí ya Mohbad lọ kó ẹrù yẹn ṣe ń gbọ́ ẹ máa gbọ́ o ó wá sọ fún ya Mohbad pé ṣé ya Mohbad fẹ́ air condition ipe tòró òun ò ní ìdẹ òun lẹ condition lé ó ní ìyá Mohbad gbọ́dọ̀ gba air condition yẹn ni o ó nítorí pé ọ̀pálẹ̀mọ́ òfìgandò ó ti tọrọ lọ́wọ́ òun ó lóun ò dẹ̀ fẹ́ fún ẹ bá mi di ọ̀rọ̀ yẹn mú ẹ bá mi mú ọ̀rọ̀ yẹn sọ́wọ́ sí yẹn ó ní ọ̀pálẹ̀mọ́ ti tọrọ kò sọ pé ó fẹ́ ra o ó ní ọ̀pálẹ̀mọ́ ti tọrọ èsì yẹn lọ́wọ́ ẹ lè má jì ẹrù òkú ọ̀run ọ̀pálẹ̀mọ́ dẹ̀ máa fi tolé ẹrù òdẹ̀ ní ìbákẹ́mẹ́pọ́ lórí abájọ náà ẹ̀rí bí wèrè ṣe rí ni wèrè ti lu ó ti mi lùkúdì ó ti mu lùkúdì ẹ̀rí bó ṣe rí ó dàbí ẹran tó ẹran tó ń gbé lọ ṣókótó tó tó tó ṣubú sílẹ̀ tó kú tó wú sí ojú títì ojú títì. ṣé gbogbo yín ń gbọ́ mi ṣá ẹ ti rí géèmù tí àṣànà ń pè ń bẹ̀yẹn àṣànà wá sọ fún àwọn Mohbad pé ọ̀pálẹ̀mọ́ of Africa ọ̀pálẹ̀mọ́ of Ogando ó ti tọrọ o ṣùgbọ́n mi ì fún ó ti lójú kòkòrò jù gbogbo nǹkan lá máa tọrọ ṣá ó ní ó tọrọ débi pé ìjọ tóun lọ kílé ó lọ́mọ òun fẹ́ mu food ó ní pápá lòlò fẹ́ mu food ó lọ́pàlẹ̀ mọ́ ní dẹ́ẹ̀bẹ́ epo jókòjókò dẹ́ẹ̀bẹ́ epo ṣé kí ṣọ́ọ̀kì <laughs> ẹ máa fẹ́ rẹ́rìn sí lè pa àṣànà ní bó ṣe ń pọ fúdù fọmọ ó ní ìdajì ìdajì fúdù ọmọ yẹn ló ń dà sẹ́nu ló ń dà sẹ́nu ó lóun wá wò pé ṣé lórí burúkú ni ní ọ̀pálẹ̀mọ́ ẹ̀ ni ó ní ó ń po fúdù ọmọ báyìí ó lóun lòun fẹ́ po fúdù yẹn ó ní jókòjókò jẹ́ ń bẹ́ẹ̀ po jẹ́ ń bẹ́ẹ̀ po ó ní lójú òun bẹ́ẹ̀ lórí tébù bẹ́ẹ̀ ló ti po fúdù ọmọ yẹn ó ní ìdajì agolo ló dà sẹ́nu ńjọ yẹn olórí burúkú yìí arebi pa ẹ lè imagine fúdù pápá lolo kí ọ̀pá lẹ̀ bọ́ tú kó tún máa da fúdù jẹ àwọn tí yẹn kúkú lọ ìyẹn láwọn tó ń rojọ́ fún ìyẹn máa ń forí wọn gbára wọn ni ẹ lè imagine fúdù pápá lolo kí kí ọ̀pálẹ̀ mọ́ ọ̀fà áfíríkà ó ní ìdajì pangolo yẹn ló dàjẹ́ ń jọ yẹn òun àwọn òpèsè lórí burúkú láǹtì ni ṣé fúdù ọmọ òun jẹ́ oúnjẹ ni ẹ jẹ́ máa sọ lọ ìgbà tó lọ tí yẹn lọ kí nlé ni mò ń sọ yìí o ìgbà tí àṣànà lọ kí èèyàn kan ní wíṣ pápá lolo ní kíndéèmù gbogbo wọn wà lọ́wọ́ mi ẹ lọ bèrè lọ́wọ́ àwọn wá sọ pápá lolo fún yín táàtà ni pápá lolo táàtà táàtà ọ̀pálẹ̀mọ́ jókòó ti pépà nílọ̀pálẹ̀mọ́ ọ̀pálẹ̀mọ́ òfìgàndò ṣé gbogbo yín ń gbọ́ mi náà kí ni mo wá ń sọ lọ ṣé <laughs> ẹ má gbàgbé pé <laughs> ẹ má gbàgbé pé àṣànà ti sọ fún ìyá Mohbad pé ọ̀pálẹ̀mọ́ ń tọrọ ṣùgbọ́n òun fẹ́ fún pé kí ìyá Mohbad máa kó lọ ṣé ń gbọ́ mi ìgbà tí àṣànà tó máa padà sọ́dọ̀ ọ̀pálẹ̀mọ́ ọ̀fìgàndò ẹ mọ̀ nǹkan tó sọ ó ní à ipe òun tẹ̀ tí wá decide láti fún ní air conditions yẹn ipe but ìgbà tí ìyá Mohbad wá béèrè pé à ah, air conditions yẹn ipe kí lòun fẹ́ fi ṣe ipe òun sọ fún ìyá Mohbad pé ẹ má gbọ́ ó lóun sọ fún ìyá Mohbad pé ọ̀pálẹ̀mọ́ ọ̀fìgàndò ó lóun fẹ́ kò sọ pé ó fẹ́ ra o ìyá Mohbad wọn wà sọ pé à ah, àwọn náà fẹ́ ipa wọn nídìí ẹ ṣó ti eyín àṣànáwá lọ sọ fọ́palẹ̀mọ́ pé à ah, mo ti fẹ́ mo fẹ́ fún yín lésì yẹn pé kẹ́ má sanwó but mọ́mí Mohbad sọ pé àwọn nìdẹ́ pé kí n má fún yàn ẹ jẹ́ sọ fún mi gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ àtijọ́ yẹn ni ọ̀pálẹ̀mọ́ ló ti ló ti ń ṣòya Mohbad ló ti ń fún wọn ní tantrum ló ti ń tantrum fún ya Mohbad because ó believe pé òótọ́ làṣàna wa sọ fóun ó believe pé òótọ́ làṣàna fẹ́ fóun ní air condition ipe ya Mohbad ni ò jẹ́ kó fóun ẹ wo bí àṣàlá ṣe da orí wọn rú yẹn ṣe ti gẹ̀ẹ́tẹ̀ ẹ bá mi kọ̀ọ̀kan ṣá àlàyé tí mo ṣe yẹn yẹyìn ẹ bá mi comment tó bá yẹyìn kí n tó máa gbé yín tràbàyé lọ ẹ bá mi comment ṣe rántí pé ọ̀pálẹ̀ mọ́ ọ̀fìgàndò ṣé gbogbo yín rántí pé ọ̀pálẹ̀ mọ́ ọ̀fìgàndò ṣe rántí pé ó sọ statement kan nu fídíò ẹ̀ ó ní gbogbo fọ́tò air condition yẹn lòun ní ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ ṣó pẹ̀lú àwọn fámílì alọ́ba ni àṣànà ló sẹ́ndí fọ́tò sí láti jẹ́ kó rí èsì tó fẹ́ rà ìgbà tí yẹn ń polówó èsì fún bó ṣe ní fọ́tò air condition nìyẹn o ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀bẹ́ yẹn ṣẹ̀bẹ̀ pé ó ń búyà Mohbad lẹ́nu pé gbogbo gbogbo fọ́tò air condition yẹn ló wà lọ́wọ́ mi báwo ló ṣe ni ẹ bá wa béèrè lọ́wọ́ ẹ̀ ṣó lọ lè Mohbad ni àṣànà ló sẹ́ndí ẹ̀ sí ṣèbí tó bá fẹ́ ra nǹkan wá sẹ́ndí ẹ̀ sẹ́pọ̀kẹ́ nǹkan tó fẹ́ rà ní bó ṣe ní fọ́tò lọ́wọ́ nìyẹn tí olórí burúkú yìí sọ pé ìyá Mohbad ló ló sẹ́ndì fọ́tò sóhun nǹkan tí máa fojú yín rí come for ya Mohbad I will come for you. ṣé o ti yẹ yín bẹ́yẹn ẹ bá mi wádìí yẹn mú. ọwọ́ sọ pé olórí burúkú ọ̀pálẹ̀ mọ́ ọ̀fìgàndò ọ̀nà wa ń bú ìyá Mohbad pé ó lọ kó èsì sínú ọ̀dọ̀ boyfriend ẹ̀ jọ ṣé ọ̀dọ̀ ẹni kókó wá ọ̀dọ̀ àjìgìdàgẹ̀ olórí burúkú olórí burúkú lẹ́yìn lẹ́yìn tí yẹn ti bímọ mẹ́fà ìyàwó mẹ́fà òun níyàwó kejì o ọ̀pálẹ̀mọ́ of Africa òun níyàwó kejì o ẹjẹ bá mi sọ ó sọ pé gbogbo èsì tíyà Mohbad kó ó nílò ilé boyfriend ẹ̀ ló kó lọ ara ló ń ta ẹ́ ọ̀pálẹ̀mọ́ wèrè ti mú lùkúdì ó ti lù ẹmọ ta mo wá sí ìgbà tí mo wà lẹ́kọ̀ọ́ ta bá ń ṣọdún màálù ní dáàdi mi máa ń pa ẹmọ tó bá fún màálù tán kò ń ṣe màálù tán sun o ẹmọ tán bá fún màálù tán bá ti pa wọn tán máa fi nǹkan kan sínú wọn tán máa fún wọn ẹmọ bó ṣe máa ń wú kán tó fá wọn because àwọn ń sun ẹran dáàdì mi kọ́lọ́n bá mi fọ̀hún kẹ́ wọn tá a bá ń ṣe mm, new year wọ́n máa ń pa màálù so gbogbo àwọn ará church wọn máa wá jẹun and everything ẹ bá mi sọ̀rọ̀ ṣé nǹkan tí mo sọ yẹn ṣó yín facebook ẹ wà active lẹ́ni o ṣé ká bring ẹ̀ down ká lọ sórí tiktok ni facebook ẹ comment ṣé ti rántí ok ẹ má fojú màálù wò ń sìn mo kàn fi ọ̀pálẹ̀ mọ́ wé màálù ni ẹ ti rántí tá a bá pa ẹran lẹ́kọ̀ọ́ tá a bá lára facebook ẹ comment ṣọ́ọ̀tì síìzì ni tiktok kó dàbí orí ìbàlá ẹ comment roku nìkan ló ń comment ṣé gbogbo àlàyé tí mo ṣe yẹn ti yẹ yín ẹmọ tí wọn bá pa màálù ẹmọ pa àwọn tó alápàtà yẹn wọn máa fi kíní kan sínú ẹ báyìí bíi pump pipe ẹ ti rántí wọn wá máa fẹ́ Awa, àwa tóbi bọ́palẹ̀mọ́ pale mo nìyẹn ọ̀palẹ̀mọ́ bó ṣe ẹmọ bí kí màálù wo sílẹ̀ kọ́ ti pa kọ́ ti fẹ́ náà ẹ jẹ́ kí máa sọ lọ ọ̀palẹ̀mọ́ ó wá wòó pé kí lòun lè fi jẹ́ kí gbogbo wa èètì ya Mohbad Iro wo lòun lè pa mọ́ ẹ máa gbọ́ nǹkan tó sọ ó ní gbogbo air condition tí ya Mohbad kó ó nílé boyfriend ẹ̀ ló kó lọ kí ni tiẹ̀ ṣé ilé ẹni kókó wa ṣèbógún ọmọ ẹ ṣèbẹ́rù ọmọ ẹ olórí burúkú aláyé bàjẹ́ bí bàbá oní ṣe wọṣọ tọmọ ẹ fún náà ni ìwọ ẹni kọ́kọ́ bọ̀tà tó pé bàbá yẹn lọ kó aṣọ nílé ọmọ ẹ ṣé wọn ni kókó wá fún sọ fáwọn ayé ìpara ló ń ta ẹ sọ fún wọn pé wọn ò fún ẹ lẹ́sìn ni èsì tíyà Mohbad gbà ló ń ta ẹ lára ṣèbẹ́rù ọmọ ẹ ni. You don't have to be interested. If you are not interested in Mohbad, Mama Mohbad's thing, you can excuse yourself. My justice is for everybody. My justice is for everybody. If you love Mohbad, you will support his mother. I'm not telling you to go and romance in her. But if they think they want to bully that woman, that is where I'm standing now. I'm not interested in anything. But they want to use the woman and bully her and she offer pani. Ẹ jọ̀ọ́ offer fẹ́ pani. You are telling me you're not interested in Mohbad. Excuse yourself. Excuse yourself. Everything is towards justice for, for Mubad, Yeah. Because why would they lie on that woman? Why? Ẹ for me, mi. Kí ló They have used that. but Gbogbo pé I get justice dé ni. Àwọn pípù pẹ̀lú àwọn tó tó jẹ́ kí woman yẹn kó máa ṣe nǹkan tó ń ṣe gbogbo gbà yẹn. Àṣànà ti kọ́kọ́ ṣògùn sí ìyá yìí wọ́n wá control ẹ̀ wọ́n sọ the remote control do you think that woman will be in her right senses and she will be coming out like that i'm going to play you a video now and i want you to listen attentively kí gbogbo yín kẹjẹ kájọ dá all i want is justice all i want is at the end of this justice ati baba Mohbad ati ya Mohbad ati gbogbo àwọn àbúrò àdúrà ìbùkún kí gbogbo wọn nígbé àlàáfíà àbí kò yẹ gbogbo nǹkan tí àṣànà fi dùn wọn nígbà tí Mohbad wà láyé kọ́ ẹ̀jọ́ yẹ kò lè fi nǹkan dùn wọn kò lè lò wọn jìbìtì lójú ayé ẹ tí màmá ẹ jí gúúsì kò lè lò wọn jìbìtì lójú ayé wọn kọmọ yẹn tún wá kú kó tún fi pé òun fẹ́ tún kó gbogbogbò ẹ kò possible I don't want to know what ìyá Mohbad had done anybody can be under any uh, influence of anything please I don't. èmi on. èmi on ń jábàtú tèmi bẹ́ẹ̀ yẹn ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe máa ń dúró tì mí ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe máa ń dúró tì mí because ọlọ́run pé bí ṣe wáyé to Shikale. tòṣìkà on to Shikale. lẹ́yìn ìyá Mohbad ó ti ṣe tiẹ̀ nìyẹn and let me tell you now gbogbo èyí tó ń sọ fún yín pọ́n ti lọ bẹ̀yà Mohbad ìyá Mohbad is not picking anybody's call irọ́ ló ń pa fún yín ẹnì kan fún wa ní evidence pé ó ti bẹ̀yà Mohbad ìyá Mohbad tó ti ń bá wọn ṣe Iya Mohbad refused to pick their calls because she has realized her mistake. Abiko kò yé Gbogbo wa láti ṣẹ̀ta ti kùnà sógo. Tá bá sọ pé ká tá dànù. Ṣábọ̀ nǹkan tó ṣe ni. Now mo fẹ́ play voice kan fún yín. Ẹ bá mi sọ fún ẹ bá mi sọ fún Ọ̀pálẹ̀mọ́ of Igando because ó ń bukiri ó sọ pé ó kó ó kó air condition ó sọ pé ó kó lọ sọ́dọ̀ boyfriend ẹ̀ jọ sọ́dọ̀ ẹni kókó wá ṣé ẹrù ẹni ẹlẹ́dẹ̀ ọ̀làbànjí ṣé ẹrù ẹni ọ̀pálẹ̀mọ́ olè olè ó tún máa fòkó ọmọ gba èsì ṣáyé ẹ lọ́wọ́ ni ṣé torí ẹni Mohbad ṣe kú ni olóṣì ìsìn ló ń kílèmù pé cousins ni cousins làṣàna àtàwọn ọmọ òun ibo lẹ ti tán ó ti gbà pé pé wọ́n sọ fún wa pé wọ́n lọ pè é kó wá dá sí ni ibo lẹ ti tọ́ ò tí ẹ bẹ̀rù ọlọ́run ò bẹ̀rù ọjọ́ àti sùn tó lè sùn kó má jí lọ́la wọn ní ká jẹ́ ká ṣe rere torí ọjọ́ àti sùn ò tún fẹ́ jẹ ò tún fẹ́ kó ogún òkú ṣé ìwọ ọjọ́ ọmọ òkú ni ṣé o jẹ́ bàbá òkú ni àbójá àǹtí òkú olórí burúkú blessing wà bẹ́ẹ̀ yìí ó ní DAC ìyá Mohbad wà bí ó ní DAC bàbá Mohbad wà bí ó ní DAC ó jẹ́ káwọn fámìlì kó èsì wọn olórí burúkú olófẹ́ rà ìwọ tó yòó ṣéèsì ló wà nù ilé ẹni sílífà nù ilé ẹgọ gbọgbọgbọ tí gbọ ni tó bá tán báyìí ó máa máa dún bí ipò fẹ́ jábọ́ ni ọ̀rọ̀ọ̀rọ̀ọ̀rọ̀ olórí burúkú kò rí nǹkan fowó ṣe láyé ẹ̀ asiniwáyé aláyé bàjẹ́ awáyé wá pòfo olóṣì ti mu lùkúdì òun búya Mohbad olóko èsì lọ sílé boyfriend jọ ṣé ilé ẹni kókó wa ṣé ilé ẹni kọ́kọ́ wá ẹ jẹ́ kí n play voice kan fún yín kẹgbọ́n mo ń bọ̀ ẹ sùúrù mo fẹ́ play nǹkan kan fún yín ṣe rí njọ́ tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ a máa play full video lọ́la mo kàn fẹ́ play nǹkan kan fún yín lálẹ́ yìí ṣe rí ìgbà tá à ń wo kinní yẹn ah pay attention to details ìgbà tí mo rí fídíò yẹn lénìí mo wá farabalẹ̀ gbọ́ ẹ máa gbọ́ o ẹ ní pàdé àgbákò obìnrin àbágbákò ọkùnrin gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí lénìí ẹ jẹ́ kí n play fídíò yìí fún yín kẹ́gbọ́. wọn àti jòsí mú mi àti bàbá Mohbad ẹyọ kan nǹkan tó díjà wọn lẹ ni pé a fẹ́ ṣìkú àṣìkú wọn fẹ́ gbé tó ń gbọ́. mo ti promise wa pé tá bá ti ṣekú mọ́ tán ní ọ̀dọ̀ òun àmọ́ kálukú lọ ṣekú mọ́lẹ̀ èmi sọ pé mi ò ṣekú mọ́ bí kankan ìyá ẹ̀yẹ̀ mi fẹ́ ṣekú. ẹ bá mi confam ṣé ń gbọ́. ìfẹ́ òun kó má fún mi ṣe tó má fún mi mi nídẹ̀ẹ́ ìkómọ́ta bá ti ṣe ní ilé ẹ̀ lọ́dọ̀ ẹ̀ náà làwọn àṣẹ ṣùgbọ́n bàbá ẹ̀ sọ pé mo fẹ́ lọ ṣekú mọ́ ó dẹ̀ right mo fẹ́ lọ ṣekú mọ́ owó yẹn ló díjà sílẹ̀. ṣé ń gbọ́ ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ìyá Mohbad ṣe rí interview tí ìyá Mohbad ṣe pẹ̀lú punch yìí she said all her truth in this interview ṣe rántí ibẹ̀ ló ti sọ pé àṣànà tóun bá ti lọ sílé ọmọ òun òun máa ń rí àṣànà pẹ̀lú ọkùnrin kan lórí bed ipò òun ò láìkí ọmọkùnrin yẹn ìtorí ojúmọ́ tóun bá ti lọ òun máa ń rán ṣànà pẹ̀lú ọkùnrin yẹn bẹ̀ ipé tóun bá dẹ̀ ti bèrè lọ́wọ́ àṣànà àṣànà máa sọ fóun pé mánéjà Mohbad ni ẹ bá gbà pé mánéjà Mohbad obìnrin ni ó ti rí pé ya yìí ò mọ̀ nǹkan ẹ máa gbọ́ lọ o now ó ní nǹkan tó fàjà àṣànà àti bàbá ni pé ìkómọ owó ìkómọ ó nígbà tí Mohbad bímọ wọ́n ṣe ìkómọ yẹn nílé Mohbad gbogbo yín tẹ̀dẹ̀ ń wò mí lẹ́yìn àfi tá a bá fẹ́ parọ́ àkọ́bí ọmọ kò sí bó ṣe lè ṣe nínú ilé bọ̀bọ́ yẹn ó máa ń pa ẹran náà nílé bàbá ọkọ yẹn ẹjọ bá mi confam bàbá yìí dẹ̀ sọ pé kí ọmọ òun fóun lówó òun fẹ́ lọ ṣe ìkómọ yẹn nílé òun ṣùgbọ́n àṣànà àtìyá ẹ̀ wọ́n refuse ṣe mọ̀ nǹkan tó ṣe refuse because bàbá yẹn kọ́ ló ní ọmọ ọmọ yẹn ò ń ṣọmọ bàbá Mohbad ọmọ yẹn ò ń ṣọmọ Mohbad pápá ló ló ń ṣọmọ Mohbad kò ń ṣọmọ bàbá Mohbad but kò yé wọn kò yé wọn nǹkan tí wọn ò ṣe gbà kán lọ ṣe kó mọ èèwọ̀ ni èèwọ̀ ni tó bá lọ ṣe ń bẹ̀ ẹ jẹ́ ká máa pín ẹ lọ. torí ọ̀rọ̀ yẹn dá wàhálà alẹ́ ìgbà kan màmá mú mi gan bá mi jà wọn á lọ bọ́ ọmọ mi nílé pé ṣì fún yàrá àwọn kò ṣọ́ra. ṣẹgbẹ́ ya Mohbad ó ní níjọ́ náà tó bá yẹ pé àwọn fámìlì yìí nílà káyè àgàgà yá àṣànà àṣànà mo ti sọ fún ẹ sórí jùmọ̀kẹ́ jùmọ̀kẹ́ àfi tó bá ṣe dáadáa ní gbogbo ìgbà tí Mohbad wà láyé àti ìgbà tó kú ọlájùmọ̀kẹ́ ìyá àṣànà àfi tó bá ṣe dáadáa ṣùgbọ́n tó o bá ṣe dáadáa tọ́lọ́run dẹ̀ mọ̀ pé ò ṣe dáadáa sórí amẹ́ríkà tó wà yẹn ẹ bá mi kọ déètì èmi sílẹ̀ òkú ẹ̀ wọ́n máa fi ránṣẹ́ sílé ni èmi tí mo sọ bẹ́ẹ̀ ni Jùmọ̀kẹ́ ṣó mọ̀ pé ṣó mọ̀ pé ẹgbẹ̀jì ni ẹ́ ìwọ ọ̀dọ́ mi wò kó mọ̀ pé rere lolúwa àfi tó bá ṣe dáadáa Jùmọ̀kẹ́ àfi tó o bá mọ̀ kankan tó o bá lọ́wọ́ tẹ́mi dẹ̀ mọ̀ tó dá mi lójú pé o mọ̀ nǹkan nípa ikú Mohbad o dẹ̀ ti ń fìyà jẹ Mohbad tipẹ́ gbogbo ilẹ̀ Mohbad oníbi tó kó sí gbogbo owó Mohbad oníbẹ̀ ṣe ná èmi ń sọ fún ẹ lẹ́ni bó ṣe ṣe bíi pé wọ́n ti gé tiẹ̀ lọ yẹn Òjìgúsì lólórí burúkú abájọ náà òun àti òun àtọpalẹ̀mọ́ ọ̀fìgandò wọ́n jọra wọn òun náà jí Gúsì Gúsì ọmọlọ́mọ ló wọ̀ lọ sí ẹjọ́ ṣé Gúsì Mohbad gba ìyá ó gbà ìyá àṣànà ni ó jí Gúsì ó wọ̀ tírẹ́nà sí ẹ̀ náà kò ń ṣe bone of contention yẹn bone of contention ni pé Jùmọ̀kẹ́ ṣorí bó ṣe sá pamọ́ síbẹ̀ yẹn òkú ẹ̀ ló máa fi ránṣẹ́ sílé mo dẹ̀ ti sọ fún ẹ sórí àṣànà ní ká máa tiẹ̀ pápá lolo ni ká máa ṣànà àbíkan tí mo sọ yẹn ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ ẹ máa gbọ́ o ìyá Mohbad ní Jùmọ̀kẹ́ bẹ̀rẹ̀ sí ní bú àwọn ẹ máa gbọ́. wàá pè mí mọ́ mi jù ìmá ìka ara ta yín torí bí màmá yẹn ṣe ń bú jòsí ní ọjọ́ yẹn ara mi ò gbà ara mi ò gbà mo rà dúró oríṣiríṣi tó ń ṣe. ṣé ẹfọ́ntì wo nìyá ìyàwó ní láti máa bú bàbá ọkọ lórí pé bàbá yẹn ń béèrè ẹ̀tọ́ ẹ pé mo fẹ́ lọ ṣèkó mọ́ àkọ́bí grandchild mi nínú ilé mi ẹfọ́ntì wo ni Jùmọ̀kẹ́ ní tó ń gbé bàbá Mohbad ṣépè níwájú àwọn ọmọ ẹ̀ tí Mohbad ò dẹ̀ lè ṣe nǹkan kan ẹ̀yin abiyamọ wa ń wò mí sìn ẹ̀ ń sọ fún mi pójú lásán ni eh? ẹfọ́ntì wo ìtorí pé bàbá yẹn sọ pé kí ba di lówó òun fẹ́ lọ ṣèkó mọ́tò òun nínú ilé òun ìyá ìyá àṣànádẹ ń gbéṣépè ńláńlá ẹ bẹ̀rù Ọlọ́run Jùmọ̀kẹ́ òbí ọkùnrin òbí obìnrin tí ò bá ń ṣe pé wọ́n ti fi nǹkan pa iye ìyá Mohbad àti ati Mohbad ìjọ yẹn gangan ló jẹ́ kọ́ ni kó máa gbé ọmọ ẹ̀ lọ ìpele yìí ò ń ṣe ìyàwó ẹ má gbàgbé pé bàbá yìí ẹná fẹ́ ṣe introduction ni bàbá débẹ̀ ẹ ránṣọ lé wọn lórí ẹ dé fìlà tó yẹ pé etí wọn ló gbé fìlà dúró àṣé àṣànà ti orchestrate ó ti plan gbogbo nǹkan tó fẹ́ ṣe ni ẹ rí pé gbà tí mo bá di kú fọ́tò yẹn ló sáré mú jáde pé tó ń sọ pé àwọn ṣe wedding àwọn ṣe wedding àwọn ṣe wedding introduction lẹ́dọ̀ fẹ́ ṣe mọ̀ mí mọ̀ ẹ́ ẹ̀ bàbá yìí ò mú family kankan lọ bàbá débẹ̀ ẹ sọ di engagement ẹ ti ránṣọ tí ò bá ń ṣàrífín ẹ wá gbé aṣọ tí bàbá lọ́rùn ẹ wá dé fìlà jó bí ewé fún wọn ìyẹn ló wá ń gbé síta àgbà tí Mohbad kú tọ́ ó sọ pé ẹ ṣe wedding bàbá wá fi etí wọn wọn fi etí gbé fìlà dúró bàbá wá ń wò bàbá wá ń wò bí ẹ tó gbàgbé bus pass Ìkòròdú sí gbẹ̀rígbẹ̀ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ẹjọ́ yẹn ara mi ò bá mi lọ ní kí ló ń ṣe ìyá ìyàwó ẹ tó ń ṣe bóyá ìgbọ́n yẹn ṣe ṣé wọ́n rí mi ń jòkó tún sọ̀rọ̀ mo máa ní kí má dá sí oko kan mi o tí wọ́n mọ̀ pé ara ti tèmi ò gbà nǹkan tó ń ṣe yẹn kí n gbé báàgì kí n máa lọ mo jẹ́ gbé báàgì mi tó rárá mi ò gbà. ṣe gbọ́ statement yẹn ìgbà tó bá tẹ̀ jẹ́ pé ó ní respect fáwọn àna ẹ̀ ni ìyẹn olórí búkú jùmọ̀kẹ́ mọ̀ sọ́sìn ó tọ́ mo sọ ẹ lọ wo fọ́tò bàbá ń gbà yẹn bàbá àti fìlà bàbá fìlà jóbi ewé ni fìlà bẹ́tí ajá lọ́dẹ fún wọn bàbá wa ń wò sùn bí ajá báǹkì bàbá Mohbad mo bú yín sá o dáàdì mi níyìn o ẹ mọ̀ pé sàṣàṣà ni máa ń lò fún yín o bó tó rò lè sílẹ̀ ká má sọ etí ni bàbá fi gbé fìlà dúró bàbá wa tírín ọrùn wọn wá gùn bí ìgò magi olómi aṣáná ò ní ṣí oríire bó o ṣe jẹ́ káwọn bàbá yìí fẹ̀yìn ti jẹun ọmọ ò ní jẹun pápá lolo tó wà lọ́wọ́ ẹ̀yìn abẹ́ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi iwájú ìyá Mohbad ni Jùmọ̀kẹ́ ti ń gbé bàbá ṣépè bàbá ìyá Mohbad wá dìde ó wá lọ bá Mohbad àbí kò yín ó wá lọ bá Mohbad pé kí ló tí ìyàwó ẹ ń ṣe báyìí pé lójú mi ló tún ti ń gbé bàbá ẹ ṣépè ẹgbọ́n nǹkan tí Mohbad sọ Mohbad ni mọ́mì ẹ gbójú kẹṣẹ bẹ́ẹ̀ tí ò rí o tí ò bá tẹ́ yín lọ́rùn ẹ gbé báàgì yín kẹ́ máa lọ ẹ wá sọ fún mi pójú lásán ni ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ká má dá sí ìyá Mohbad ẹ wá sọ fún mi pójú lásán ni no ẹ sọ fún mi Mohbad gangan ló sọ fún ìyá ẹ pé tí bí Jùmọ̀kẹ́ bó ṣe ń ṣépè fún bàbá Mohbad tí ò bá tẹ́ ìyá Mohbad lọ́rùn kí ìyá Mohbad gbé báàgì ẹ̀ kó máa lọ ìyá Mohbad ọ̀rẹ́ mi dẹ̀rẹ́ ó ní dignity ó gbé báàgì ẹ̀ ó ń lọ ṣojú lásán ni níjọ́ kó mọ̀ tí Mohbad sọ fún yẹn pé tí ò bá lè stand bó ṣe ń bú bàbá òun o bí Jùmọ̀kẹ́ ṣe ń bú bàbá òun o kí ìyá Mohbad máa lọ ìyá ẹ̀ dẹ̀ gbé báàgì ó dẹ̀ ń lọ ó dẹ̀ ń wò ẹ wá sọ fún mi pójú lásán ni aṣáná sórí pápá lolo tó gbé dání yẹn ó rí bó ṣe rí ni ó dàbí ọmọ langidi Kojo baba kojo ya. jọ yá eyín lọ ní kọ́ ọmọ yọ erigi ló kó jọ. ó ìyẹn ni mò ń sọ fún yín sìn. èèyàn kan ní now tí mo tí mo ń jà fún ya Mohbad ó ní tí Jùmọ̀kẹ́ bá wá bá mi máa jà fún do you think I'm daft you don't know me you don't know me all my prayers for Baba Mohbad and Iya Mohbad even if they are not talking that was what Mohbad wanted before he died mi sọ pé kó fẹ́ra ò torí bàbá Mohbad ti lọ́kọ ìyá Mohbad náà ti lọ́kọ bọ̀dì dùnú ọmọ yẹn ló máa jẹ́ pé bàbá òun àti ìyá òun wọ́n Gbe nígbé àlàáfíà wọ́n ń kíra abẹ́ ẹ̀gbọ́n mi so if you are now telling me do you think do I look stupid to you You want to comment yẹn do I look stupid so ká fi le Mohbad lẹ́ẹ̀kan pa. Eh, so nǹkan tẹ́ ẹ expect ni pé kémi náà máa bá wọn búyà Mohbad ah no i don't i don't work like that i don't tí n bá já lábòsí ni èmi àti màá ti accept Karimo náà no because Karimo knows what she's doing ìyá Mohbad ò mọ nǹkan tó ń ṣe she's she's under a, an she's under the influence of juju I've, thank you. I've always been saying it. When they come for Iya Mohbad, I will come for them. I'm not going to leave them because they believe pé Abiko kò yé believe pé Iya Mohbad a ìyà jẹ́ dáadáa kò ní rẹ́ni gbèjà ẹ̀. Wallahi talai. And this woman, she has realized her mistake. I am telling you, she's not poking their calls again. Ìyábọ̀ gan lọ bẹ́ẹ̀ kò gbé fóònù wọn. Ó ní kó kó ó ní kó kó sì dànù kò gbé fóònù wọn which tèmi dẹ̀ mọ̀ ni i am telling you now tèmi ò bá rí nǹkan i cannot just be coming out to tell you everything ẹ jẹ́ kí n pa ṣe nǹkan tí mò ń ṣe lọ báyìí please nobody should tell me what i'm doing is not good or or we nǹkan tá à ń ṣe justice làwa ẹ̀yin ṣáà fi gbogbo ẹlẹ́fun mi ó máa yé yín tó bá yá i don't want to talk too much and don't push me please if you can't watch me excuse yourself lọ channels camera lórí platform ẹ. Eh? kó support ẹni tó bá fẹ́ support at the end of the day tó wáyé pé ìyá Mohbad tí ò bá ṣe pọ́n fògùn mu ni àbí kò yẹ yín tó bá ṣe pọ́n fògùn mu exactly even before kí Mohbad tó kú ó fẹ́ kí ìyá òun àti bàbá òun kó wà at peace kó wà at peace and they are not ready for that now let's continue ṣé èmi mo fẹ́ èmi mo fẹ́ ṣọmọ fún wọn ni tá parí justice àdúrà mi ni kọ́mọ kí àdúrà àti bukú gbogbo wọn kọ́ papọ̀ kọ́ dì kan ni even tó ń bá tiẹ̀ fẹ́ra yes èmi ò gbàdúrà kí family wọn túkà mo kàn ń sọ ni pé bá ṣe wá justice yìí we don't have to be merciful to anybody ká sọ pé wọn ò tí ì tàyà Mohbad síta ni honestly mo ò ní support ẹ ṣe bẹ́ẹ̀ mi ni máa ń bu lójoojúmọ́ fún yín but nǹkan tó ń ṣe ni pé ẹ wo nǹkan tí ọ̀pálẹ̀mọ́ọ̀f ọ̀pálẹ̀mọ́ọ̀f kìíní sọ lánàá ó ní ìwò nǹkan tójú ẹ máa rí ilé ò gbà ẹ wo nǹkan tó pè ya Mohbad o wọn ní ilé ò ilé ò ní gbà ìta ò ní gbà nǹkan tó mì ní pé àwọn ò ní support ẹ àwa náà dẹ̀ ní gbà láyè even tabanika abandon woman yìí gan ó lè ràn lọ sí early grave ẹ ó lè ràn lọ sí early grave ẹ and ẹ jẹ́ kí n tún sọ kíní kan fún yín please don't think pé gbogbo nǹkan tí mò ń ṣe ìtorí mò ń fẹ́ evidence lọ́wọ́ ìyá Mohbad ni mo kì í ṣe jọ́ọ̀jì o mo ti sọ fún yín Emi ò need evidence ya mobile, but ti pé olórí burúkú àwọn olùlẹ̀ nation àwọn ló jẹ́ ká débi tadé lẹ́ni cannot advice ìyá Mohbad pé ìyá Mohbad o ẹ lọ support bàbá kájọ wá justice ni toto a justice yẹn o ṣé mo be? ṣé mo bẹ́ẹ̀ àbí kan tí mo sọ yìí tó bá yẹ pé ìyá Mohbad lóòótọ́ kò fẹ́ justice fọmọ ẹni kí lẹ rò bó mú phone pamọ́ fún fóònù tó mú pamọ́ yẹn mò ń sọ fún yín last resort wọn nìyẹn òun ló fẹ́ fi ṣe last joker fún àṣànà èmi ń sọ fún yín àṣànà dẹ̀ ti mú fóònù yẹn nìyẹn tí woman yìí tó bá fẹ́ support orí burúkú táṣànà ń ṣe ni kò ní rojọ́ fún mọ́mì tọ́ lọ kí wọn tọ́ lọ ní ìgbà iléyà yẹn kò ní sọ̀rọ̀ fún ó máa dákẹ́ ni tó bá yẹ pé lóòótọ́ lọ gbé twenty million fóbìnrin tó bá yẹ pé lóòótọ́ lọ kó twenty million fóbìnrin kí ló ń wá ẹ ń febi pààyàn ẹ ẹ fún lóúnjẹ ẹ ṣe nǹkan kan fún ẹ dẹ̀ ní kó máa support yín kẹ́ wo bí tọ́mọ yìí wicked dé ẹ wo bó ṣe ń use ó ń use àdúrà ó ń use dàróṣà ó dẹ̀ fóbìnrin lóúnjẹ mo sọ fún yín póbìnrin ìgbà tó ń rí ìgbà tó ń rí obìnrin yìí ẹ ṣàánú ẹ ọ̀dájú abiyamọ ni òní ṣàánú ẹ mo ń sọ lè fún yín lẹ́nìí gbogbo ọ̀rọ̀ tóbìnrin sọ pẹ̀lú punch ẹ lọ tún máa play gbogbo fídíò yẹn fún yín lákẹ́gbọ́ she said all are truth gbogbo tọ́ ló sọ pẹ̀lú punch ṣe mọ̀ pé ọ̀dọ̀ punch yẹn náà ló jẹ́ ká mọ̀ pé wọ́n ti sọ̀rọ̀ DNA kí Mohbad tó kú pé bọ́n ṣe bí pápá lolo wọ́n ti sọ̀rọ̀ DNA yẹn ṣe rántí ṣe rántí I don't do things tó bá yẹ pé òye mi nìkan ni mo fi ń ṣe nǹkan ó possible kí má máa get it right I follow my heart I follow my instinct bọ́lá òun ṣe fẹ́ yẹ kí n darí ọ̀rọ̀ ya Mohbad nìyẹn mo ń bẹ̀ yín sìn ẹjọ́ tó o bá lè support mi kàn excuse me, má fi nasty comment sílẹ̀ fún mi mo mọ̀ pé ẹ̀yin olùlẹ̀ nation lẹ wá fi comment yẹn sílẹ̀ má fi ẹ jẹ́ kémi tẹ̀lé because gbogbo nǹkan tí mo ti sọ fún yín lórí íńtánẹ́ẹ̀tì ó ti wá sí ìmúṣẹ please if you cannot support me if you cannot support what i'm doing for now which tó dẹ̀ yìí máa wá make sense fún yín I don't want to talk too much now, but I know what I'm doing. Please. Please. Ṣé mo sọ̀kan fún yín táwa lulẹ̀? A lè lulẹ̀ o. Ó ní reason tẹ́lẹ̀ fi ṣẹlẹ̀. So please. I don't have anything to do with Ashana's family. I don't. Let heaven fall. They are evil from the pit of hell. They are evil. Baba tó sọ pé kó kó petition ya mobile to sọ pé òun petition ni ẹ gbàgbé pé gbogbo wọn wọ́n ti wọ́n ti lọ fẹ́ lòmíì ṣùgbọ́n ọlá pé ọmọ pa wọ́n pọ̀ yẹn wọ́n yìí màmá wò ó ṣe fúnra wọn ìgbà tí wọ́n bi bàbá yẹn pé kílé tí ò fẹ́ petition ẹ̀ ó lọ́mọ ti pa wọ́n pọ̀ and gbogbo nǹkan tó máa múnú bàbá Mohbad dùn ní máa ṣe bàbá Mohbad ràn mí ṣe o Baba go buy me sorry sọ̀rọ̀ mi ò bá gbogbo nǹkan tí mò ń ṣe yìí ó máa bọ̀dá mú ìwà àti bàbá Mohbad wọn máa ni èmi ò ń gba permission lọ́wọ́ anybody láti share anything because kò sẹ́ni tó ń sanwó dátà mi o kò sẹ́ni tó ń fún mi lówó o àbíkọ tí mo sọ yẹn ẹ lọ́wọ́